ọlọ́wọ́ wà á la àwọn onígbàgbọ́ òdodo kọlọ́hún kò fi wá sáàrin àwọn tí ó la o. wàfi rìwáyà ti ń sáàníyá lè muslim nínú ẹgbà wa kejì fún àdìsí muslim já àfihàn ó wà nínú ẹgbà wa náà àní abi huraira wa hudhaifa láti ọ̀dọ̀ abu huraira àti hudhaifa kọ́ọ́lá àwọn méjèèjì sọ pé fayatuna muhammadan ní gbangba àdájọ́ lọ́jọ́ àlìkìyàmọ̀ àwọn èèyàn wà bá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti lọ bá ádámà ádámà ti sọ pé òun ò lágbára kọ́ńbà yín sípẹ̀ wọ́n ti lọ bá núhù òun náà ti wá ẹ́síkúùsì wá bóun ò lágbára kó ń bá yín ṣìpẹ̀ wọ́n ti lọ bá Ibrahim aleyhisalaam òun náà ti wá àwa wíwá pé òun ò lè bá yín ṣìpẹ̀ wọ́n ti lọ bá anabi Musa òun náà ti mú àwa wíwá wọ́n ti lọ bá anabi Isa òun náà ti mú àwa wíwá fàyàtúnà Muhammada wọ́n wà bá anabi Muhammad fàyàkùmù anabi ọwọ adìde wájú Ọlọ́run fàyúùdánù láhùn wọn á wà yọ̀ǹda fún un wọn á yọ̀ǹda fún un pé tọrọ ń tọ́ bá fẹ́ tọrọ báyìí wànúrísàlù àlì àmánà wàrọ́hìn wọn wà á fi àmánà Ọlọ́run àti okùn ìbí wọn wà fi ránṣẹ́ fatakùmáàni àwọn méjèèjì wọn wà dúró janabata yi sirọti jana janabata yi asirọti wọn dùn sí ẹ̀gbẹ́ méjèèjì afárá yẹmí náà wàṣímàlà wọn máa dúró sọ́tún wọn máa dúró sí òsì fàyẹmúrù àwálùkùm kàlíbàràkọ sẹ́ẹ̀tì àkọ́kọ́ tí ó kọjá lórí afárá wọn tó ti bá afárá yẹn ṣe bó ṣe burú tóun wọn àkọjá ntí wọn bíi barak bíi mànàmáná within a second mànàmáná ó ti spark ó ti lọ àbí mànàmáná tó bá strike báyìí param ó ti lọ param ó ti lọ ní tiẹ̀ àwọn kan lọ bá wọn ọlọ́run jáwa náà lọ bíi mànàmáná o kọ́ọ̀lá kulitu bi abi anta wa ummi hayu shein kamaru libark ẹni tó gba àdìsí wa ó wá sọ fún ànábì pé mo fi bàbá mi àti ìyá mi mo fi wọ́n dígo fún ọ ìwà ànábì o kí ni nǹkan náà tí ó lọ bíi mọ̀nàmọ́ná kọ́ ọ̀la ànábì ní alamutara o ìlàlẹ̀ barak kẹfà yamuru wàyẹrìjẹun fìtọ́rì fàtì àyíní òòrí mọ̀nà òòrí mọ̀nàmọ́ná rí ni òrírí tí ó lọ píà tí ó sì padà píà níṣẹ́jú àyà òrírí ni ń tà ń sọ nìyẹn pé àwọn kan á lọ báyẹn píà wọ́n ti lọ́nu wọ́n ti láǹsọ̀gbà àlìjẹ́ náà ti nu píà wọ́n ti láǹdì nu bí ìgbà tó bá lò sẹ́ǹdì kínní kan lórí sẹ́ẹ̀tì rẹ tó tẹ sẹ́ǹdì tó sẹ́ǹdì ẹ̀ báyìí tó sì ró tó níbi tó ràn tó ń tí bó ṣe jìnnà tó bàjẹ́ Amẹ́ríkà ibi orí ó jẹ́ ìbàjẹ́ Australia kọ́ọ̀lá kúlìtù bìábí àǹtà wa ùmì sọ̀hábà tó gba àdìsí wa sọ pé mo fi bàbá mi àti ìyá mi mo fi dígun fún ọ lárúbáwá máa sọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ fi hàn pé ohun tí mo fẹ́ sọ yìí tó jẹ mọ́ ọ mi ò ní èròǹgbà burú o gẹ́gẹ́ bó ṣe já sí pé mi ò lè gbèrò aburú sí àwọn òbí tó bí mi ìdàkejì nǹkan tí wọ́n sọ ní ti ń gbà lérò kì í ṣe pé ó lè wá fa bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kalẹ̀ pé kí ogun máa kó wọn lọ ànábì wa ń jẹ́ kó yẹ pé ọ̀rọ̀ mọ̀nàmọ́ná ó clean ó clear alam tara ila libarak ṣé ẹ̀yin náà rí mànàmáná ni kẹ́yìfà yamuru bó ṣe máa lọ wàyẹ́rì jẹun tí ó sì padà fi ìtọ́rí fati àìní láàrin kádìjú káyájú ìṣẹ́jú. fọ́ọ̀mù lẹ́yìn tí àwọn sẹ́ẹ̀tì àkọ́kọ́ bá ti lọ báyẹn tán tí wọ́n lọ nílọ ìṣẹ́jú fọ́ọ̀mù kàmárìrì lẹ́yìn náà ló tó wá kan sẹ́ẹ̀tì kejì sẹ́ẹ̀tì tí ó lọ bí ìgbà tí atẹ́gùn bá lọ tátẹ́gùn bá fẹ́ ẹ́n motion speed tó máa fi lọ yẹn àwọn kan tó wá lọ báyẹn àwọn kan ní àwọn yẹn ní sẹ́ẹ̀tì kejì fún mọ́ kàmárì tọ̀yìrì lẹ́yìn náà ló tó wá kan sẹ́ẹ̀tì àwọn tí ó lọ bí ìgbà tí ẹyẹ bá fò gbẹ́gẹ́ ṣe máa ń fòun speed tó máa ń fi fò yẹn àwọn kan tó bá speed yẹn kọjá lórí afárá iná. wàṣádì rìjàl tẹ́jìrì bíhìm àmàlùhùm ṣẹ̀wárí wọ́n wàá di àwọn ọkùnrin kan wọ́n di àwọn ọkùnrin kan tó jẹ́ pé tẹ́jìrì bíhìm àmàlùhùm iṣẹ́ wọn ni ó àmọ́ wọ́ wọn lọ bí gbàtẹ́ bá ń wọ́ ọmọ láńké ẹ iṣẹ́ wọn àmọ́ wọ́ wọn lọ wọ́n mọ̀ wọ́ wọn lọ ti wọn ní bíṣẹ́ tí wọ́n ṣe mọ́nu wànàbí yukum kọ́ ìmùn alàsirọ̀tì ànábì yín yóò wà dúró sí orí afárá náà yẹkùlù yóò máa sọ pé rọ́bì sẹ́lìm sẹ́lìm olúwa mi làwọn làwọn hátà tá àjìzà àmàlùlẹ̀ títí iṣẹ́ àwọn ẹrú ò fi kagara tíṣẹ́ wọn fi weak tíṣẹ́ wọn ò ní lágbára àti wọ́n wọn mọ́ iṣẹ́ ló wọ́ àwọn kan iṣẹ́ iṣẹ́ wọn tí wọ́n ṣe ọwọ́ wọn bígbà tí a máa ń wọ́ ọmọlanke bígbà tí a máa ń wọ́ nǹkan so bígbà tí ọkọ̀ tí mọ́ towing vehicle tí máa ń wọ́ nǹkan lọ ó rí i pé towing vehicle kì í sáré ọ̀rọ̀ a máa ń lọ ni. <laughs> so títí iṣẹ́ wọn ò fi wá kagara àtàyẹ̀jì àrọ́jùlù fàlàyẹ̀sítẹ̀tì ọ̀sàìrù ìlà záhàfà ìlà záhàfà títí iṣẹ́ yẹn máa lò iṣẹ́ àwọn èèyàn máa lò wọ́n máa wọ́ wọn lọ títí tí ó fi kan àwọn èèyàn kan tí wọn ò tiẹ̀ ní lágbára àti rìn tiwọn àfi pé wọ́n máa wọ́ bí ejò wọ́n máa fàyàwọ́ bí ejò lọ lórí afárá aná ibi táwọn kan ti lọ píán píán tó ti lọ ibi táwọn kan ti lọ bí atẹ́gùn ibi táwọn kan ti lọ bí fífú ẹyẹ ibẹ̀ ni àwọn kan ti máa rákòrò so wọ́n máa rákòrò lọ kótó wa kà wọ́n tó ga sí pé wọn ò tiẹ̀ nílẹ̀ rákòrò iṣẹ́ wọn sò kéré pọ̀ iṣẹ́ wọn ó sò kéré pọ̀ àwọn yẹn wọn a máa wọ́ lọ wọn a máa wọ́ lọ wàfi ha fata yi sirọti ní ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì afárá aná kàlàlíìbù àwọn ajá ń bẹ o mu alákọ̀tún tí wọ́n ti dè mọ́ bẹ́ẹ̀ màmúratùn tí wọ́n sì ti pa àwọn ajá náà láṣẹ pé bí akadì mọ̀nù umira ti bì í wọ́n ti pa wọ́n láṣẹ pé ẹni tán bá ti ẹni tán bá ti sọ pé kó mú kó mú lẹ̀ ẹni tán bá ti ní kó mú yóò mú lẹ̀ màmúratùn bí akadì mọ̀nù umira ti bì wọ́n ti pa wọ́n láṣẹ pé máa mú ẹni tá bá ti ní kó mú lẹ̀ ajá ni ó máa mú àwọn kan lẹ̀ famadusunajin ẹni tí ajá bá họ jẹ yọ la ṣe bó họ jẹ ni yọ la famadusunajin ẹni tí ajá bá họ jẹ tó bù jẹ náà jìn yọ la wàmàdùsùn fìnnà ẹni tí ajá bá fà sẹ́yìn báyìí fi naari iná ní ọ̀pọ̀ sí ní tiẹ̀. Abu Huraira wa ní wàlẹ́dì nafsu abi Huraira bi yẹ́dì mo wá fi ẹni tí ẹ̀mí Abu Huraira wà lọ́wọ́ rẹ̀ búra mo fi búra inna kọ́ ara jahannama bọ̀tọ́ọ̀mù jahannama bẹ́ẹ̀sì jahannama sí afárá aná lasaba ọ̀húnà kharifa ìrìn seventy years ni ebi ó ṣe wálẹ̀ ó ga ju bí ó ṣe lọ òkè lọ àbí tí wíwálẹ̀ bá máa ya tá a dọ́gba pé máa ya tí gbogbo yíyá yẹn wà kú sí seventy years. gbogbo àwa tá a wà mọ́ṣáláṣí lónìí ọlọ́run ló mọ ẹni tí ó wọ seventy years láyé wo tó ju ẹ ti rí láàrin thirty years forty years fifty years sixty years nílé ayé ganu. nu o sì sáré o tán àpọ̀ sáré ọdún kan ò dàbí ọjọ́ kan o. eléyìí a máa sáré bí ìgbà tó ga sí pé níta àtẹ̀lé sọ speed yẹn àmọ́ tó ń ti bẹ́ẹ̀ kò ní kásálẹ̀ náà àfìgbà tí seventy years tó ti ń tó ti ń rìnrìn àjò bọ̀ láti òkè iná kó tó wá désàlẹ̀ ah tó bá já sí pé. awẹ́ dàbínú ló nà fọlọ́hún tọ́lọ́hún fi là ọ́ ọ̀ wa naa lọ́mọ mana ibi sọ pé ìtẹ́kù náà rà wà lá òbí ṣí kìtàmùrọ̀ tọ́ba ìjẹ́ ah, ń pè náà ìmọ̀ ṣe nǹkan tọ́mọ̀ yìí sí ah, àbọ̀ ọ̀ pè ń rọ́ ni àtọ́ ọba pè ń rọ́ ṣé rọ́ gangan niwo tó ń bẹ ni. ìwọ gangan tó fẹ́ pè náà nírọ́ ṣé bíbẹ́ rẹ ṣé rọ ni báyìí sọ́ọ̀mọ bẹ báyìí ǹjọ́ òsì mọ̀gbà tó wà tó tí ì máa bẹ ǹjọ́ ọmọ tó pass through mọ́. lasabauna kọrífà kọrífù ní sánà ọdún seventy years tẹ́dà ti ré bọ́ sínú iná ó sì wà lójú ọ̀nà lọ́wọ́ nǹkan kò di lọ́wọ́ o <laughs> nǹkan kò di lọ́wọ́ o kò sí checking point lójú ọ̀nà o kò sí hold up o no go slow ó ń jábọ̀ náà ní sòó bó ṣe wá ń jábọ̀ tí ń gbaná sára lọ́hùn ó di seventy years kó tó di pé kó tó débi tí ń lọ. ayọ̀jọ́ ẹ̀ṣẹ̀ náà. ọlọ́run làwa bí náà o allahumma na mina nar allahumma ajirina minan nar allahumma ajirina minan nar wàláì tí èèyàn bá mọ bí náà ṣe tó ọ̀kọ̀ọ̀kọ̀ lè mọ̀ ná nàmbà wà nù ọ̀kọ̀ọ̀kọ̀ lè mọ bí náà ṣe tó ṣùgbọ́n tó bá gbọ́ ìròyìn iná a ti máa gbọ́ nùtàn ńgbà táwa àwọn primary school tí a máa ka àwọn ìtàn kan fún wa pé ọba kan o ó dá ẹnìkan lọ́lá pẹ̀lú ìlàjì ọlá rẹ̀ àbó ò ti kárí ẹ̀yin tẹ́ bá kàwé yorùbá ń dọ̀hún wọ́n sọ pé ọba o ẹnìkan o nǹkan kan ṣẹlẹ̀ o ọba wa dá gbogbo ọlá rẹ̀ gbogbo dúkìá rẹ̀ gbogbo ẹrú rẹ̀ gbogbo ẹrú rẹ̀ ọba dá méjì ó yọ̀ǹda ẹ̀fọn tọ́hún tíyẹn bá ṣẹlẹ̀ sẹ́dà sẹ́dà kí ló ní kọ́ mọ́ dá dúkìá rẹ̀ méjì fọlọ́hún tí kọ́lọ́n tiẹ̀ fi là mí torí gbogbo dúkìá tá a kó jọ yìí mọ̀jẹ̀ ń tàn ọ́ jẹ ibi tí ó rà sí lọ́wọ́ yìí ibi tó máa rà sí olówó yìí lórí Facebook wọn lọkùnrin kan kúlẹ̀ yíbò ìmọ̀ báyìí náà ti rí i wọ́n wá wá ọkọ̀ tó wọ bíi forty million ọkọ̀ tó wọ bíi forty million naira <laughs> wọ́n á fi sí ọ̀rẹ́ lórí Facebook èmi ti rí i akọ̀tọ̀ wọ forty million naira níbi tí forty million people ti ń kígbe ebi èyí tá a gbọ́ nù o àti ìmọ̀ tí wọ́n tún kódà sínú ọkọ̀ yẹn o bẹ́ẹ̀ wọ́n tún kó dọ́là dàbẹ́ o bí wọ́n kó hírò dàbẹ́ o sórí wọ́n ti burú wọ́n ti ya wèrè ìlú táwọn èèyàn fẹ́ rọ̀kadà tí wọ́n lágbára ti rọ̀kadà ìlú tí wọ́n fẹ́ ra mọ́ríwá tí wọ́n lágbára mọ́ríwá ìlú tí wọ́n ti fẹ́ fi fifty k dókòwò tí wọ́n ò rí. ní nàìjíríà ǹjẹ́ ẹ máa ń tó ṣẹlẹ̀ sí mọ́tò ń. Ah. ṣé báwọn èèyàn ni wọ́n wọ́n sọ wọn àwọn èèyàn ni wọ́n wọ́n tún kó góòdù síbẹ̀. Si sẹ̀rí báwọn ẹ̀kọ́ wọn ti ya wèrè àbẹ́rẹ́ báwọn. bọ́mọ ló kù ṣe kú òǹbẹ́ tán làwọn tí wọ́n nídìí dúkìá òun ni wọ́n lọ wú wọ́n ra gbé òkú wọn jù kan. ohun tí mo fẹ́ lò bí ìṣẹ̀lẹ̀ wèrè yẹn ni pé káàtì ẹ̀ sọ pé èròǹgbà rẹ ni pé tọ́ ọ bá kọ́lé tọ́ ọ bá ti kú wọn ò ní gbénu lé mi mọ́ pé náà bá ti san síbẹ̀ gbogbo àwọn ẹbí rẹ wọ́n fọ̀n ká àwọn mọ́tò rẹ wọ́n kò dà bẹ́ẹ̀ fún ọ mọ́gì ń tàn ọ́ jẹ ọ̀tàn rẹ jẹ ni òkú rẹ ni wọ́n lọ kù sínú odò inú odò <laughs> inú odò gẹ́gẹ́ olóòórùn. ibẹ̀ ni wọ́n lọ ju òkú rẹ̀ sí pé wọ ò lè kó lọ ọ̀run kò pọ́síbù òun tá a mú lọ ọ̀run èyí ti ṣe tó fi ní wàhálà àti ṣe pẹ̀lú gbogbo tá à ń gbọ́ yìí fàájì ìṣẹ́jú kan òyì sí inú nánà o ẹni àkàndó bá mú rí ká bẹ lọ́n ká kàndó tún mú un padà láyé òun rí àkàndó àkàndó.

torí yorùbá lábá sọ pé kúlù á ti ń kọ̀rí ibùn gbogbo tí bá ti ń bọ̀ ó ti súnmọ́ gbogbo tó bá ti ń bọ̀ pé ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ó ti súnmọ́ o torí pé ò lè sọ gbèdéke ìgbà wo ni ó jẹ́ bóòlù seventy years láyé ò tí mà bóòlù hundred years láyé kódà ọdún tá à ń wò tó ku ọ̀sẹ̀ kan yìí ọlọ́run mọ iye tí ò ní ṣe láyé nínú àwọn èèyàn tẹni tí ò ní ṣe ò tí ì darẹ̀ mọ̀ báyìí o Allahu Akbar kọ́dà lómi ọjọ́ ọdún wọn sọ pé kú kọ̀ parí bí ọjọ́ ọdún gangan gangan tá a lọ sí ìdì òní wọn ò tún fẹ́ kó kú ṣé ibi tọ́wọ́ afáyàbalẹ̀ sínú lọ́wọ́ aníranṣẹ́ ọ̀run lẹ̀ òníranṣẹ́ ọ̀run lẹ̀ tíyàn bá gbọ́ tíyàn bá gbọ́ nù ròyìn àlìjẹ́ náà ah gbogbo ayé yìí ò ní wúyàn ma gbogbo ayé yìí ká wúyàn mọ́ pé pàǹtí ni gbogbo ẹ̀ pàǹtí ó ní gbogbo ẹ̀. kọlọ́n kọ́mọ́sẹ̀ lè wọ̀ fún wa. wàhíìmí kúmílá wá rí dùhá àwọn tí wọ́n túmọ̀ sí mùrúrù wọ́n ní wàyí mi ń kún mi lámọ́rún bìhá kò sẹ́nìkan nu yín tí ò ní ré kọjá tí ò ní gba orí afárá iná kọjá wọ́n sì mú ẹ̀rí wá wọ́n mú ẹ̀rí wá. fahadihi al-ahadith wà má fi màánà ha ṣe é dáhùn àdìsí tá a mú wáyìí àti àwọn míì tó tún bá ìtumọ̀ ẹ̀ lọ tẹdùlù àlá ànàlìmùrọ̀dá ó ń tọ́ka sí pé dájúdájú ohun tí wọ́n gbà lérò bìlìwùrúùdù bìlìwùrúùdì pẹ̀lú kẹ́límà wùrúùdì huwa alimururu ó ní ìrékọjá ìrékọjá wàlẹ́sà àdùkùl kì í ṣe wíwọlé o kì í ṣe wíwọnú rẹ o wàdákàrà àṣekìtì fi tafsirihi àfàwọ̀ àgbáni ṣìkìtì ó sọ̀rọ̀ kan nínú tafsiru rẹ̀ tá a mọ̀ sí àdìwá olùbàyàn anahu kọdiruwiya ani ibunu Mas'ud radiyallahu anhu ó ní dájúdájú wọ́n ti gbọ́ ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ Abdullahi ibunu Mas'ud kọ́lọ̀ yọ́nú sí i àti Hasan alibasuri tabi lòun àti Kọ̀tádà àwọn tàbí fọ́ àwọn first tábì làwọn yẹn ti wọn anahum pé abdullahi ibn masud àti hasan basuri àti kọtada anahum fasaru aliwuruda fil aya pé wọ́n túmọ̀ wùrúdù tó wà nù àyà náà sí bilimururu wọ́n túmọ̀ rẹ̀ sí mururu ìrékọjá kéèyàn kọjá èyí ni ìtumọ̀ kejì fún wàyí minkum ìlàwárí dùhà ẹ dákun àwọn tí wọ́n túmọ̀ rẹ̀ sí dùkúlù ṣé wọ́n mẹ́rin wá àwọn tí wọ́n túmọ̀ ẹ̀ sí mùrúùrù ìrékọjá ṣé wọ́n mẹ́rin wá hmm, so ti wá rí i pé wallahu a'lam ó tún wá kùtùmọ̀ kan o.